أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونقي ونصي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته آداء ọpẹ́ tó الله fún Ọlọ́run ọba bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn di ọjọ́ ìgbéǹde kìámà ọba ọ̀kan ọba alágbára bí a ṣe ń jẹ̀rán pa fẹ́ lọ pàdé oṣù rọ̀mọ́bọ́n ọlọ́njẹ́ pàdé láyọ̀ àtàlàáfíà mo ṣẹ̀ṣẹ̀ kàtọ́ ní ìsìn lórí íńtánẹ́ẹ̀tì Saudi Arabia àwọn ti róṣù tiwọn wọ́n sì ti kéde pé ọ̀la ẹ̀yìn rọ̀mọ́bọ́n wa mo ẹ̀ṣẹ̀ kàtọ́ ní ìsìn tí ẹnìkan sẹ́ndì ẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì so ti Nàìjíríà náà ká máa retí ẹ̀ so Nàìjíríà làwa wà àwọn òsì Saudi Arabia ṣùgbọ́n tó súnmọ́ jù òun náà ni pé wọ́n kéde ti nàìjíríà náà ní alẹ́ yìí so kálukú wa ká ti gbáradì so kí ọlọ́run bá lè kí ọlá kó gbà lẹ́sìn fún wa so ká máa lóná kọ́lọ́n tó ní ká wà láyé di Ramadan fourteen thirty eight kọ́lọ́n kó gbà lẹ́sìn. ìdánilẹ́kọ̀ọ́ tìrọ̀lẹ́ yìí òun ni yóò dé tí yóò kàn sí Ramadan fourteen thirty eight wa, nígbà tá a bá tún wọlé jimá tó bá tẹ̀lé rọmọdọ́nà tó tẹ̀lé túnú àwẹ̀ òun láwọlé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àbẹ̀lọ́ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe kọ́ ló dé owó fún wa. tíra àmìnà ájúlì mọ́mìn tí à ń lò tá a fi máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí tó wà ní inú ẹ̀ wa ibi tí a dúró sí mìnà ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́ nípa mímọ gbé nǹkan ìwọ̀jù sílẹ̀ a rárá dúró ń bẹ̀ díẹ̀ níbi tí a dúró sí níjẹjọ a wà á ka àwọn nǹkan kéékèèké àtàwọn àlàyé míì lórí ọ̀rọ̀ kó gba níjọ́sìn nípa wa ní ìjẹjọ náà ń gbà a ka mo sáré ka àwọn ọ̀rọ̀ díẹ̀ fún wa nípa bó ṣe yẹ ká múra lẹ́dí Ramadan ẹni bí Ramadan kù sí iná tí wọ́n sọ wípé tó àwa náà kó ọjọ́ tuntun ká gbìyànjú ká máa múra lẹ̀ bí oṣù yẹn ọlọ́dún ọba wa alákọ̀ọ́kọ́ gbogbo wa ní ká kọ́ lọ mọ̀ pé Ramadan gbígba àwọn bóyá kálukú wa ká lọ mọ̀ wípé gbígba ààwẹ̀ hàn gbígba ààwẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ nínú òfin ṣẹ̀ríà Islam kódà àwọn àfáà ní wípé man ankaro farodijatahu ẹ ń bá lọ tako jíjọ́ ọ̀ràn yẹn Ramadan fàwúwà káàfin kèfèrí ló tàn lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan ní àwọn ọ̀rọ̀ bọ́ọ̀ kì í sọ̀rọ̀ ní kèfèrí ni kódà kìí ṣe kèfèrí tó rújú káfíròn kèfèrí kan tó jẹ́ pé kò furufú yòkúrí jù wú mínà lílà yọ yọ kó ní Islam torí pé ankaro màálùmá mínà dínì bìgbọ̀rù rọ àwọn àfáà ló ń tàn takuntà ti tẹ́gbẹ́ túláàsì láti n'ọnụ ní ẹ̀sìn pé ọ̀rìn ni tá a nínú àdìsí àbúlẹ̀ ọmọ ọlọ́run kó bá ní yọnu sí i wọ́n ní pàdánù ní yàrá islam ala ẹ̀sìn islam orí òkú márùn òun náà lámọ́lé lórí àwọn nǹkan yẹn islam rò ara ẹ̀ ní gbígba àwọn nínú oṣù ọ̀gbọ́n afá lẹ́yìn tẹ́ ẹjẹ́ mùsùlùmí ẹjẹ́ agbọ́wọ́ ààwẹ̀ tá à ń sọ yìí ọdún kejì ìjìra nínú oṣù ṣàbán lọ́rọ̀ sí lọ́rọ̀ àrùkọ tí a bá wò anábìwá Muhammad sallallahu alaihi wa sallam anábìwá ọdún mẹ́tàlá ní Maka lẹ́yìn ọdún mẹ́tàlá ó wá ṣe ìrìn àjò kúrò ní maka lọ sí madina ó sì lọ ọdún mẹ́wàá náà ní kẹ́ni o madina ṣùgbọ́n nínú ọdún mẹ́wàá tó lò madina yẹn ọdún alákọ̀ọ́kọ́ ààrùn tí ìdọ̀rẹ́ yẹn ọdún ẹlẹ́ẹ̀kejì làwẹ̀ wá dọ̀rẹ́ ìyẹn ló jẹ́ kánàbí sallallahu alaihi wasallam ó jẹ́ kí gbogbo rọ̀mọdọ́ ọ̀nà tó bá láyé kọ̀ọ̀kan yá mẹ́sàn ọdún kejì ìjírà sọdún kẹwàá náà ọlọ́ba ní kí ànábì wa sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ àáfàá ni tí sì jáwèé òun ni kéèyàn òkúraró níbi jíjẹ mímu sísúnmọ́ obìnrin ẹlẹ́tọ̀ ẹni àti gbogbo ń lè bàyàn láàwẹ̀ jẹ́ míntùlú ẹ̀lfàjẹ́ ìlà òru ìṣà láti gbàtàlúfàjà rí bá ti là títí tó rùn ó ṣe kí ni o tí yóò fi hàn. àáfàá ní ẹgbẹ́ ká lọ mọ̀lámọ́dájú gbogbo ẹni tó sùn rọ̀mọ̀dọ́nà babaláyé ọ̀ràn yẹn ni fún o ọgbà àwẹ̀ tí ọba ti sí nínú àwọn tọ́lọ̀ ń yọ̀ǹda àwẹ̀ fún torí pọ́lọ̀ ń lọ fà máa ń ṣe ìdá mi ń kún mú ṣáhárọ̀ fálíyẹ̀ sùnwò ọlọ́run lẹ́ni tí oṣù rọ̀mọ̀dọ́nà tó babaláyé kọ́ yáa rí gbóhùn gbà àáfàá ní téèyàn bá ti lè jẹ́ àlè mùsùlùmù mùsùlùmí ló ń tàn kìí ṣe kírísítẹ́nì kìí ṣe ẹlẹ́bọ kìí ṣaláwo àlìbáálígù ọjẹ́ni tó ti bàlágà kìí sọmọ kékeré tí ò tí ì gbọ̀n àlàákìlù èèyàn tó ní làákàyè kìí ṣe wèrè nǹkan ọ̀fọwọ́ba làákàyè rẹ̀ kọ́lọ́ọ̀ mọ̀jẹ̀ kí nǹkan ọ̀fọwọ́ba làákàyè wa àsọ̀híhù ó tún wá jẹ́ni tó lálàáfíà kìí sa láàárẹ̀ alimọ̀kímù ó jẹ́ni tó wà lé kìí so nírìn àjò jàmọ́ mọ́jẹ̀mú márùn la kàn tá a bá ti rí mọ́jẹ̀mú márùn ó ti di ọ̀ràn yẹn kéèyàn gbá rò ṣùgbọ́n tó bá jóbìnrin wàyù ṣtárọ́tù lèmọ́ra à ń tẹ̀kú nàtọ̀ hírọ̀tà mìnàlá hayy wan nifas. afọ ní tọ́ba wá jóbin ọ gbọ́dọ̀ mara kúrò níbi àwọn nǹkan kan tó wà nìkan ní máa ń ṣẹlẹ̀ sí kò máa ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀jẹ̀ bímọ kò máa wáyé kò sí nínú àwọn àlàhámìlì kìí ṣe ń tó lóyún ọ́nú ẹni tí ń fọmọ lọ́yàn nursing mother tí ń tọ́jú ọmọ lọ́wọ́ tọ́jẹ́ pé tó bá gbá àwẹ̀ ọmọ lè má rí ìkàfà nígbà ayẹ̀ àáfàá ní gbogbo ẹni tí ọba ti rí báyìí ọ̀ràn yẹn ni kó ṣe kí ni o kó gbá àwẹ̀ àbí ash-shaykhul kabir wal ajuz ìmáàna al-mar'atul musinna àáfàá ní tí èsì bàbá àgbà bàbá àgbà tó ti dàgbà tó ti darúgbó àbí ìyá arúgbó tó ti lọ́jọ́ lórí ó jẹ́ pé tẹ́ ẹ bá ní ọ̀jẹ̀ sàárì kọ́mọ jẹun láago mẹ́wàá kò tún jẹun lásìkò dùá kò jẹun láìla ó súnmọ́ kọjá pé lọ sẹ̀kú èèyàn nígbà tí wọ́n bá di ìrọ̀lẹ́ kọ́mọ àdìgbé tó ààrẹ tó dé o ojoojúmọ́ la máa ń sẹ̀kú arúgbó ládùúgbò yìí o ọ̀rọ̀ àwẹ̀ wọn tiẹ̀ ti sú yẹn ní ìsìn gbogbo àwọn arúgbó àdúgbò ṣe kéde o wọ́n ti fẹ́ẹ̀ kú tán hmm? ṣẹ̀rí àlẹ́ ń bá járúgbó ẹ má jẹ́ wọn ó gbààwẹ̀ kẹ́ ẹ má fi ìnira kún age old dídàgbà eléyìí tí ó ń bẹ lára wọn jẹ́mọ̀ mọ̀rọ̀gbọ́ lẹ́yìn náà clear bí ó clear àáfàá ní ká wá lọ mọ̀ àwọn nǹkan kan bẹ tọ́já sí pé aláàwẹ̀ gbọ́dọ̀ gbòye aláàwẹ̀ sì gbọ́dọ̀ lọ mọ̀ pé ààwẹ̀ kọjá àìjẹun àìmọ́mẹ́nìkan ìyẹn ló fà á tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí sọ nínú hadithi kan tó ní pé man lam yada hadithi Abu Huraira ni man lam yada qawla zur wàlà amala bihi falaysa lillahi haja fi an yada ta'ama wa sharaba hadithi Imam Bukhari ànábì lẹ́yìn tó bá já sí wípé ó ń gbààwẹ̀ lóòótọ́ kò fọ̀rọ̀ búlẹ̀ ní hmm? ní ọ̀sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ní ọ̀sọ̀rọ̀ fó ní hmm? ọ̀nà dìde sì lè ta náà parọ́ náà sì lè ẹnìkan gbáwẹ̀ sọ ẹnu ẹ̀ hmm? ọ̀rọ̀ ní sọ iṣẹ́ òun fi àyàdà àtọ̀hánáwó wọ́n ṣàrọ̀ọ̀bà ọlọ́run ní bùkátà sáì jẹun àìmọ́mí rẹ̀ ó fi yàjẹrẹ rẹ̀ ọlọ́run mọ́jà fi yàjẹrẹ ara rúbà sọ lẹ́sà láwùrọ̀ síyáàbí ìlàjò wọ́n látọ̀ mélòó mélòó láwọn èèyàn tí wọ́n gbá àwẹ̀ tọ́jẹ́ pé wọn ò ní ládá lọ́dọ̀ ọlọ́run ìgbé wọn fi fi panú wọ́n sì fi ògbẹ wọ́n fi gbẹ̀rẹ̀ àwọn ìyẹn làáfà ara jábìrù ọmọ abdullah ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án rí wọ́n ní ìwọ tó fẹ́ gbààwẹ̀ ìdá súnmùtà lọ gbọ́yé o tó o bá ti mọ̀ pé o fẹ́ gbààwẹ̀ bọ́lọ́run ṣe fẹ́ fálíyẹ̀ sún sámọ́rúkà jẹ́ kí etí rẹ̀ ó gbààwẹ̀ èèyàn mọ̀ rò pé etí mi ṣé mi ní fomi àlùwà lára ni ṣé mi ní fàdí àgbọ̀nra ni kí ló fẹ́ fi gbààwẹ̀ ṣé tí ìyẹn ọ̀jẹ̀ sàárì kò yí ọ̀nà àṣé tí ń já rẹ̀ ní kéèyàn kóra ló etí rẹ̀ gbọ́dọ̀ kóra ló ní kọ́ máa gbọ́ ìdókòwò ẹ̀wọ̀n ìlú táwọn bá ń bò yá lọ́ máa gbọ́ fújì òun fẹ́ fi òun fẹ́ fi pàlọ́ rẹ̀ ní ìwé òun lógo yá máa náwó yọ̀ máa mérí nínú rẹ̀ àwọn ẹ̀dùn yọ oṣù ti wọlé sí la àbá níjẹ́kẹ́tì rẹ̀ ọgbà ẹ̀wẹ̀ wà bá sọ́rùkà ojú rẹ̀ ìdí ọgbà rẹ̀ nínú àdánwò tí lọ́nà ìlú wa ni pé àwọn èèyàn gbà rẹ̀ wọ́n láwọn ọ̀fẹ́ káàwé gbogbo àwọn wọn àwọn ibi bí ìgbà téèyàn kó àwẹ̀ rẹ̀ ẹ bá káwẹ̀ ní ọyẹ ẹ̀dá petros ẹ bá sáná lé lóko ìyẹn gbà rẹ̀ ọwọ́ àlọ́ gbogbo àwọn eré burúkú Yorùbá yẹn tí wọ́n ti sọ obìnrin tó sí báyà lẹ̀ èyí tó sí gẹ̀ẹ́lẹ̀ èyí tó sí báálẹ̀ èyí tó sí lílẹ̀ èyí tó ń tọ́tì èyí tó ń sọ̀rọ̀ aṣẹ́wó èyí tó ń sọ̀rọ̀ zìnà ọlọ́run làwa wọ. àfa wa jáde ọmọ abdullah rọ̀bí àlá ó ní jẹ́ kí ojú rẹ̀ ló gbá wẹ̀. wàdìsánúkà ánìlẹ̀kẹ́bíbì wálmàhárì ó ní rẹ̀ bàbá aláwẹ̀ ní aláwẹ̀ àìjẹun nìkan kọ́ láwẹ̀ ó jẹ́ kí ahọ́n rẹ̀ ẹnu rẹ jẹ́ kọ́ kọọ àwẹ̀ kọ́ ọ fi parọ́ kó o lè má fi sọ tọ́lọ́ fi. wádà abàlìjà wádà abàlìjà àáfàá àdúgbò tó ń gbá àwẹ̀ má fara ní aládùúgbò wọ́n fẹ́ pè ní fẹ́ fẹ́ ya azizu ya Allah ya Allah ya gafuru ya Allah ya Allah ya ya kí sẹ́ẹ̀tì bá ń pariwo gbogbo yá aláwọ̀ rẹ mọ́jọ kọjá yàrá rẹ ẹlọ́run ọkọ ọmọ bíi ẹni yẹn ọlọ́run ọgbọ́n èmi mo fẹ́ sùn wọ́n dára lọ sùn lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bí àyè ìwọ́ tó ọgbà àwẹ̀ yìí mọ́ fara ní aládùúgbò rẹ̀ o irú ẹ̀ náà nípa abẹ́ jíò àwọn ìdàgbogbo àdúgbò ọfẹ́ pèrún ẹ pèrún lẹ́yìn ìgbà ẹ pèrún gbogbo ayé ti gbọ́ pé sàrí fi tó ẹ disconnect outer speaker yìí ẹ bẹ́ẹ̀ ṣe tàbí ẹ bó ló ń lọ kọjá mọ́sálásí ìtọ́ bẹ́sẹ̀ lòdì ok jẹ́ kí n lo àdúgbò tiwa ní ìsìn ìwọ wúrú àdúgbò ti wà ń mọ́sálásí kiri yóò ti bá ń bẹ ládùúgbò wa wọn ò máa ń tẹ̀lé ṣe ni wọ́n yẹ wọ́n lọ ilé ọ̀fẹ́ lè bínú pokùnso mọ́sálásí everywhere ní ládùúgbò ti wà ó kọ́ ọ̀rọ̀ àdúgbò wa àdúgbò muslim ọ̀gbẹ́nu bí àwọn christian ọmọ wàhálà jẹ́ kí n fọ́ ọ lápẹ̀rẹ̀ wo sọ́ọ̀tì tó wà níbi junction muslim kíní kan ìfẹ́ dáàbò kí mọ́tò máa polówó sọ́ọ̀tì wàláì sọ́ọ̀tì tó wà ní junction muslim gangan ọwọ́ àlọ́kọ̀ òdìjọ́ ẹ̀yin ẹ̀ sáà dé èsì ẹ̀ níjọ́ tẹ bá kọjá muslim ẹ wo chọ́ọ̀chì o tó wà tẹ bá lọ láti mọ́sálàì ẹ wò lápá ọ̀tọ̀ ẹ rí chọ́ọ̀chì kíní kan ìfẹ́ ẹ̀ kọ́kọ́ muslim junction ọwọ́ ayọ̀ muslim junction kú o chọ́ọ̀tì tó wà ní muslim gangan ọwọ́ akọkí ni òdí yóò ní à òdí bá tó yóò tó sọ ọ̀pá náà ọ̀n bá dùgbò wa ọlọ́run sàánú wa pọ̀ mọ́ òun láti ọ̀nà mọ̀dínà lọ mọ̀dínà ibo ni mọ̀dínà wà wọ́n ká mọ̀dínà tó wo bí àwọn ìmọ̀sálà àdúgbò kan ní jẹ́bẹ̀ mọ́ ní Saudi abẹ náà mọ̀jà àwọn olórí gbogbo wọ́n jẹ́ wọ́n ládùúgbò ìdáhùn láyé náà jẹ́ kí tọ́ náà wọ́n máa gòkè sí ládùúgbò ibi wọn lọ́dọ̀ bẹ̀rẹ̀ pé tí gbogbo mọ́sálásí àdúgbò wa bá ń lo spíkà náà lò àáfàrà ni àwọn èèyàn pọ̀pọ̀ wo street tiwa nìkan ní gbogbo sọ̀ràndé yẹn ó tó mọ́sálásí di márùn kan ló síkà mọ́sálásí títì wọ́n ní mọ́sálásí tó tó sí ọ̀dọ̀ wa wọ́n ní mọ́sálásí tó nsàlẹ̀ wọ́n ní lápá left one b náà mọ́sálásí bí òkú náà wọ́n ní bẹ̀ èyí táwa ní àwọn ìsábà lò ẹ̀kọ́ kan la máa ń lò ní ilé àtẹ̀wọ́n ti táwọn sí ìlú àwẹ̀ ìwọ́ wa mọ̀ òkú kàdúgbò àmọ́ ló síkà ajílẹ̀ aago kan aago gbogbo àwọn ọmọ kéékèèké ẹ̀ nìyẹn wọ́n sùn gbogbo àwọn abárúgbó ẹ̀ nìyẹn wọ́n sùn wádà adàlìjà mọ́sẹ̀ sùtàfà ládùúgbò rẹ̀ tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó lè má jẹ̀rú eléyìí ò nìkan aládùúgbò rẹ̀ ẹjọ́ ń gbé torí pọ̀ wá ń gbáwẹ̀ ó fẹ́ bó ẹ̀wà lọ bá da ìpọ̀ ẹ̀wà sójú wíńdò rẹ̀ lẹ̀ fún ọba jẹ́ òsùn ẹ̀rọ tó bá ìjà kẹfìrí náà ni àbí tó bá ìlú ń bí yí ni sẹ́yìn ìgbáwẹ̀ ni sọ́wọ́ ẹ̀wà táwa dojú wíńdò yìí náà ni lọ́wọ́ jẹ́ kẹfọ́ ẹwà rẹ lọ dà á bí dà sí mẹjẹ fọ ọjà aládùúgbò ọgbọ́n mi yé mọ́tò onípọ̀ ọ̀fẹ́ gbáàwẹ̀ lọ́wọ́ àdá kẹrosínì aládùúgbò rẹ ní mo dáná sáré ní ṣùtá ló fi ṣe ẹni lẹ́ni bóyá owó gómìnà fún ọ ó pé bí ó ṣe náà ní kéde o àárín ọ̀sẹ̀ mẹ́jọ ọwọ́ wàlẹ́ ó twelve kg ó ti wò pé oṣù kan mo fi máa ń lò ó sì bọ̀ ọbẹ̀ ó sì fi dáná sàárẹ̀ àti ó ti fara ní náà fara nìyàn náà wẹ̀ ó ní sọ wá rí wà látẹ́jì yẹ́wùmọ̀ sọ́wọ́míkà wà fítíríkà sàwà ìjọ tó o bá gbáàwẹ̀ àtijọ́ tó o bá gbáàwẹ̀ kò gbọ́dọ̀ rí bákan náà ọjọ́ mọ̀ ẹ̀kọ́ yìí sẹ́yìn kó nìyí jimá ní ìsìn irú òní tí mi gbà àwẹ̀ kò gbọdọ̀ dàbí ọ̀la àná tí mi gbà àwẹ̀ kò gbọdọ̀ dàbí la sunday tí náà ti gba àwẹ̀ ìjọ téèyàn bá gba àwẹ̀ gbọdọ̀ dáa ju kéde lọ́wọ́ ìjọ téèyàn gba sọ torí àsìkò àáfàá tó lè àwọn tó sì lè dín ládàá àwẹ̀ wa kù náà káṣe kéde o kájú mi sí ṣe é láwọn tó bá àwẹ̀ jẹ́ gbogbo ara ti mọ̀ èyí ò bá àwẹ̀ jẹ́ lódìdí ṣùgbọ́n àwọn tó dín ládàá àwẹ̀ wa kù òun làwọn ẹ̀ṣẹ̀ àwọn ìwà burúkú tá à ń sọ pé ká jìnà sí nínú tó bá àwẹ̀ jẹ́ lódìdí ni kéèyàn jẹun àlàáfíù wàṣúrìbù àmúdá èèyàn máa máa jẹun ọmọ àmọ́ àmọ́ mi lọ́sàn-án àbá àwẹ̀rẹ̀ ti bàjẹ́ ìbéèrè ọwọ́ àwáyé tó bá jẹun àbómomi lẹ́ni tó gbàgbé wà láyé àwọn ẹ̀rẹ̀ ọjà àdìtì ń bẹ lórí rẹ̀ tánà mi fàyí náà máa àtọ̀ àmọ̀ lọ wọ́sákọ̀ téèyàn bá gbáwẹ̀ ṣùgbọ́n o lè tọ́lọ̀ ń jẹun o lè ta àwa tá a jẹ́ èèyàn ṣùgbọ́n o lè ta ta ni o Allah torí pọ́lọ́ ọmọ iná wo àlímú bí láti ṣùgbọ́n ọ̀rẹ́ wa ó gbáwẹ̀ fún rẹ̀ ó sì lọlé alámọ̀lá aláì ó sì yọ owó amúlélò ó tó ní ọ̀rọ̀ gbọ̀sùgbò gọ́nà àbá ó níbẹ̀ ẹ bá ń tàbí lá two hundred ẹ bá ń fẹ́ràn three hundred sí ẹ wá fún mi ní kòkàkòlà kan kí n fi là ọ̀rẹ́ wá sì jókòó ó sì jàmọ̀ lá two hundred ẹran tán ó tó mọ kóòkì ó tó ta yín ó lóun gbàgbé ó yẹ àbá ó yẹ ká ó lè ṣẹlẹ̀ lóòótọ́ ó sì lè rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àfúrásì ọ̀ o sì rí jẹta o tún lábọ́ o tún mú kọ́ọ̀kì àbá wà láyà àfúrásì o ṣùgbọ́n jàmọ́ don't be surprised ó lè ṣẹlẹ̀ láwọn ọ̀nà kan bóyá ẹnìkan tí wọ́n ń mú Hollandia dùgbò tẹ́lẹ̀ wọ́n kẹsàn-án rí bọ́ sí supermarket àbáṣẹ́ Hollandia dùgbò ti bẹ́ẹ̀ tó tutù wọ́n ló wà ẹgbẹ́ ọkàn ìlú five hundred ní o wà lé òsì já ọ̀rẹ́ wọn sì parí ẹ̀ àfà ẹ̀ gbà wẹ́lẹ́ áà ah! iná líláyé wà lẹ́ọ̀dẹ́ gbàgbé àfà ọlọ́run fún ní ọ̀làdí ayé tó ti mú kọ́mọ gbà wẹ́lọ́ ṣé yóò wá san àwọn ẹjọ́ padà kọ̀ọ̀la ọ̀rọ̀ méjì làwọn àfà sọ àwọn kan ní yóò dá ọjọ́ kan padà àwọn kan ní ò ní dá padà èyí tó lè rẹ̀bi ní pé kò ní dá padà ànàbí ló sọ pé ọlọ́run ló máa fún lóúnjẹ ó sì fún lómi ó lè ṣẹlẹ̀ àbá àkẹyẹ àbá ọdún ẹ fún mi lágbàdo tẹ́ ń jẹun bóyá àfáàmù bóyá ara rẹ̀ ọ̀yà lápẹ̀rẹ̀ wọ́n wá ní kọ́ lọ jẹ nǹkan kankan tó fún lábẹ́rẹ́ bọ́ bá bá ti ń jẹ àgbàdo àfáàmọ́dé àfún ní àgbàdo ṣẹ́fẹ́ àwọn àjẹ́wọ̀n bọ́ bá àgbàdo ìyàfọ́ ní ìwà láì bọ́ bá wọn jẹ mọ́ ọ̀rọ̀ òkèlè rò kejì rò kẹta lọ́sẹ̀ ah! ìgbà rẹ̀ yìí á ìgbà bọ́ ní wọ́n tó àwọn tẹ̀mí ọ̀yá nìyẹn á àfà ọlọ́run ló fún mi dá irú ẹ̀ ti ṣe mérí omi wá ní tèmi gbáwẹ̀ súnà ní kìí sáwẹ̀ ọ̀rọ̀ ṣe mérí bí àwẹ̀ yẹn tó ráwẹ̀ yẹn ọlọ́run tẹ̀lé tí ò serious àwẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ sí ìlì àwẹ̀ ń bẹ ní kéde o ṣùgbọ́n lè ṣẹlẹ̀ bí àwẹ̀ súnà téèyàn ó ti gbàgbé mo lọ bẹ́ mo lọ gbowó àmì kankan ní GTB bank àwọn kéde omi tútù wọn ti fẹ́ <laughs> máa gbé sínú báńkì mo sára àwọn èèyàn tí wọ́n mú àfa wà láì mo sì gbọ́ bẹ́ẹ̀ ìfẹ́ mi tó kọ́ mẹ́ta tí màá gbàgbé wàláì mo sì mú tó tutù gidi àbá kódà yẹn tó rántí inú ọba kí mo fi dé ta tẹ́ pé yéé wọ́n mọ gba awẹ́ bẹ́ẹ̀ amẹ́ndé ọ̀tọ̀ ṣe níjọ́ àbá mo parí àwẹ̀ mi ọlọ́run ti ní máa mu omi tútù èyí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá tọ́ ọlọ́run jẹ ọlọ́run mọ̀ àáfàá ní àlè kéèyàn máa máa fa èébì fún rẹ ọba àwùjọ ṣùgbọ́n tó bá jẹ́ pé bọ̀lábà wo ló kọ́ ìfàlàbà àṣà yìí ìwọ kọ́ lọ fa èébì bọ́yá ogún òun pẹ̀tró bọ́yá kankan ṣẹlẹ̀ rọ̀ àrùn ọba bí àáfà àwẹ̀ rẹ̀ dà torí bá nàìjíríà ló máa ń gbàrọ̀ àwọn olùkọ́ yìí ẹ̀ tó bá já sí pé èébì ló gbé àná bíbí òní nìkan sáwẹ̀ padà ṣùgbọ́n wà mínísítà kọ́ à ẹ̀ bá jẹ́ pé òun lọ fọ́ bọ́yá tọwọ́ bọ̀ fún un àbọ̀ lọ nkaka nǹkan kan máa ń jẹ́ kí èébì ọ̀wá ìwọ wàhálà fúnra rẹ̀ náà ọ̀dà padà ara ẹ̀ ní àlìjìmá wọn àmì wọ́n bàjẹ́ ara rẹ̀ ní àlìstimná ní masturbation kéèyàn àpọ̀ tí òun níyàwó lé àdámọ́ ara sì ń dà láàmú wọ́n wá rò pé òun sáfẹ́ kó òun rílí sí spam yá àmì fagídí fa spam jáde àbẹ́ntọ́ ẹgbẹ́ dé sáàkọ̀ ìyàwó rẹ̀ òsì tòsí àbóhun ni òsì tòsí ìyàwó wà nàìjíríà òun wà kọ́tọ́ wọ́n lọ sọ́dí Malaysia àbí Egypt àbí Sudan àbí Saudi ọ̀rẹ́ wa ti àwọn àdìsọ́kọ̀ rẹ̀ fẹ́ẹ́ sèṣì wọ́n máa dọ́ máa fa àtọ̀ jáde àwọn àbáà ní ká àbáwọn tán ti corrupt tó jẹ́ pé òṣèlú náà ti má rí ti wọn ṣùgbọ́n wọ́n fẹ́ wọn ṣàdúrà láwọn ọ̀nà rádaràda ní àwọn àfáà bíi alimami shafi'i rahimahullah àwọn rí alistim náà masturbation ká máa fa spáàmù àtọ̀jáde lára wọn ní àràmù ni wọ́n dẹ̀ lọ ayé àwọn sọ́ọ̀tù ìmọ̀mí náà alimoyim wọ́tọ̀ ọbẹ̀ lè fa àtọ̀jáde lára àwẹ̀ rẹ̀ bàjẹ́ àwọn àfáà nínú àwọn nǹkan míì tànà wúlù ṣẹ̀yìn minal gada àwògẹ̀rí ìlàlìjọ́f ṣé ẹ rí kí ntọ́jọ́ oúnjẹ àbọ̀ máa yá oúnjẹ kó wọlé ságbẹ̀dọ́ bóyá látara kan fún ọ láwọn abẹ́rẹ́ abẹ́rẹ́ tó yá sí pé téèyàn bá gba ibi òní pa àwẹ̀rẹ́já àbáwọn ohun tó tún jọ bẹ́ẹ̀ nínú ohun tó lè dé ikùn tọ́bẹ̀ lè débẹ̀ àwẹ̀ ti já o àáfàá ní sẹ́wọ́n láwọn tó bá wẹ̀ jẹ́ yìí. ìdájọ́ rẹ̀ póríṣiríṣi ṣùgbọ́n torí ibi tá à ń lọ tọ́pọ̀ ẹ ká ti lẹ̀. àáfàá ní bá a ṣe wá sọ àwọn nǹkan bẹ táláwẹ̀ bá ṣe kọ̀bà jẹ́ wò èèyàn lọ́dọ̀ wá ń bí wa rẹ́rìn wà kan ṣe àwọn èèyàn. àáfàá ẹgbẹ́ wọn lára mú ni èèyàn gbọ́dọ̀ wẹ̀ ní ọ̀sán àwẹ̀ àwọn ìyá mi ọ̀rọ̀ pé ọ́ ah, ọ̀láyé àwọn èèyàn ọgbẹ́ sí yìí afá ṣẹ́wárí náà tí ọ̀gbẹ́ sí yìí ní tán ní problem wàlẹ́ àwọn obìnrin mi tí n bá sọ iye obìnrin tó ń gbé látara rédíò program wa tán máa ń gbọ́ ìmí ìgbọ́n wà sókú wa nínú fìlè ó ìmí èèyàn padà wà fọ́ọ̀sì pé ọ̀rọ̀ amọ́kọ̀ọ́dọ́ bá káṣe orúkẹ́ àfọ́ ìmí ẹ̀ padà wà fọ́ọ̀sì kẹ́ rẹkọmẹ́ndì pé àdúrà báyìí máa ṣe lọ́ra bá sọ̀dá lọ́ra ṣàìtú làwọn ṣeúṣeú àtàwọn pásítọ̀ lóbi ṣe pọ̀ lẹ́yìn wọn torí naturally bọ́ọ̀lù ọ̀sẹ̀ dóbi obìnrin ọmọ ní pọ́blẹ́mù jù láyé nítorí ìṣẹ̀lẹ̀ ní pọ́blẹ́mù pọ̀ èyí nǹkan ni wàásì tòní tá a bá fẹ́ ṣe wàásì pé kí ló dé tí wàhálà obìnrin pọ̀ òdìdí wàásì ní wákàtí márùn mẹ́rin obìnrin ọmọ ní pọ́blẹ́mù jù láyé kódà tó wá tó di jọ́ òbúdàrí kì á máa àwọn obìnrin ó tọ́pọ̀ jù nù náà àwọn pọ́blẹ́mù ilé ayé yóò ti ọ̀pọ̀lọpọ̀ wọn lọ bí ṣíríkù yóò tì hàn lọ síbi kúfúrù yóò tì hàn lọ síbi bídà yóò tì hàn lọ síbi kàbáyìrù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó so mi èmi rẹ tí pásítọ̀ ń bá sùn táwọn àáfàá oníṣẹ́wọ́sẹ́wọ́ tán bá wọn sùn kí irú àwọn oníṣẹ́wọ́ kan tí wọ́n máa bú àwọn alùsùn náà lọ́nà iwájú ń bẹ̀ wọn tó jẹ́ pé ó bá wà láì bá bálá oníṣìnà ni àwọn tó bá lè sìnà gán fẹ́ràn wọn sọ àwọn tó tó bá yàwó wọn ṣe sìnà náà àwọn ọmọ àjọ wọn sọ fún wa yà máa ṣe bí èèyàn rí tó bá dóbi ó sì kórìíra àwọn oṣù náà bí ọlọ́run náà dẹ wàhálà sí ṣùgbọ́n èèyàn kọ́ lọ́rùn gbogbo àwọn obìnrin olómi wọn wú wọn láta lọ wọn lè ní wọn nídìí ìbàlú ẹni ọlọ́run ẹni ọlọ́run gbọ́dọ̀ bá wọn sùn gbogbo ló ti gbọ́ yín orí ẹni ọlọ́run gbọ́dọ̀ bò bẹ́ẹ̀ sùn tẹ́lẹ̀ ọlọ́run bá ti bọ́ ọ̀sán lọ́dọ̀ ní òtò ṣégin ní òtò yanjú ìwọ̀n abẹ́ rẹ̀ làwọn òfìsè nǹkan yẹn fún ọ sáàfẹ́ ẹni ọlọ́run lè yìí ṣèlú ẹgbọ́n tá a fà tó ní fẹ́ tàṣẹfẹ́ tó ní kí àwọn máa fi omi àgbọn fọ ojú ara àbẹ́ ẹ̀yin ọ̀gbọ́n ni àwọn àfọ olórí ibu eléṣù kíyàwó máa fi omi àgbọn fọ ojú ara à tọ́ba tí nìyẹn tẹ́lẹ̀ múrun orí rẹ wá múrun gbọ̀n rẹ wá múrun abíyá wá mú nkàrà rẹ olórí ibú eléṣù níwú àwọn eléyìí ara ń tán máa ń lò nìyẹn torí kọ́tùlẹ̀ áfà àwọn àfẹ́ eléṣù tán máa ń láǹjẹ̀ tán máa ń dẹ tán máa ń sa àṣà sí i tọ́bẹ̀ lè rí nǹkan kan nù torí kíá náà sì máa sọ pé kómi tó ń ṣe nǹkan oṣù kọ́mọ̀sán darí rẹ̀ kọ́mọ̀sán àwọn akẹ́kẹ́ tí èbá sàánú ọlọ́ o lè mọ́ ìbìmọ̀ táyé parẹ́ o lè kó táyé torí wọn ti ṣe mọ́ṣe máa ń ṣe pẹ̀lú àwọn àjẹnú bú wọn tájọ máa ń ṣe tí jọ ṣòfò gbogbo rádàrádà ìpọ̀ nù ẹ wà ara wọn yẹn wọn ọ̀rọ̀ ní àwọn ẹyin kan ṣé àwọn obìnrin jù ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa ń kó sọ́wọ́ rọ́ọ̀gì àǹtí ṣé ẹ ráwa gan tá à ń tẹ́lẹ̀ tọ́lọ́ ń tànà bí yìí àwa náà gbọ́dọ̀ sọ́ra àwọn àfihàn eléṣù kan náà ti wà ní òní tí wọ́n ṣe bí oníṣun náà wà lẹ́yìn sún min ali sunna ti wà jama wọn ìdí ẹ̀sán oníṣun náà òrìjínà wọ́n wọ́n ti pẹ́ máa wò lọ́dọ̀ tí wọ́n ń bí níta àkàkọ́ kí sòkòtò ọmọ wọlé ara tẹ táàbì mọ ìṣùgbọ́n kí èsè yìí nìkan ní yóò súnmọ́ ọ̀rọ̀ ọmọ gáì tí wọ́n sòkòtò jíǹsì tírí kọta wọlé sóyínká sí òdòdó sọ́wọ́ àsọkó súnà ní wọlé sóyínká àṣẹ́rùgbà àti sòkòtò tó jẹ́ pé òrìjínà súnà ni ló ṣe kí ni o ló wà bẹ́ẹ̀ òun lè tà ń sọ jẹmọ́ ẹ já máa yìí àwọn tá a fẹ́ máa sọ yìí àwọn àfáà ní ọba bóyá a ṣe àbọ̀ṣẹlẹ̀ sí wa lọ́sàn-án àwẹ̀ ọ̀bàwẹ̀ wa jẹ́ alákọ̀ọ́kọ́ ni wíwẹ̀ nínú àwẹ̀ tá a bá lọ wẹ̀ lọ́sàn-án Ramadan àwẹ̀ wa ò bàjẹ́ jẹ́mọ̀ sẹ́yìn bá láyé ọ̀rọ̀ mi lọ èèyàn wẹ̀ lọ́sàn-án àwẹ̀ yóò bó lè gbé ní ti ń já àwẹ̀ ní kíni o àìwẹ̀ irọ́ ni o èèyàn máa ń wẹ̀ nú àwẹ̀ kódà àwọn àáfàá ní kèèṣe wíwẹ̀ nìkan wọ́n ní kódà yorùbá àwùláwù alìngìmọ́sù fìlìmọ́rì wà iná sàlàmì ní òṣè fi ìjọ́ fi ìmìnà gẹ́rì kọ́sìtò jẹ́mọ́ ẹ̀gbọ́n àti tí mo dé yìí wọ́n ní kódà èèyàn lè èèyàn lè kó sínú omi gan tí ọmọ lù ẹ̀ bí sọmi púùlù èèyàn lè di omi tútù òrí kódà wọ́n ní títí ẹ̀ bá tètè sá séré ó ṣèèṣì ọta séré lọ sọ́nà ọ̀fun gan kì í ṣe pé wọ́n lọ màmá ó ṣèèṣì wọ́n ní ọba àwẹ̀rẹ̀ jẹ́ tó dé ìròyìn ọmọ fi àwẹ̀ ṣùgbọ́n máa ń reduce kí ni o heat pàápàá táwọn bá bọ́ sínú ooru tó bá rí pé ara rẹ̀ ń gbóná o sì gbà wẹ̀ tí ó fi àdìbọ̀ ń dáàbò àfa ọ̀wá omi tó bá rí blọọkù bí oní twenty naira tó tutù tó jù ní omi àfa tí ó tutù dáadáa tó wà pọ́lé o kì í ṣe pé o ti wẹ̀ láàárọ̀ o kódà o tó para ṣùgbọ́n ìbílẹ̀ pé ara rẹ̀ ń gbóná àbó tiẹ̀ lọ ṣiṣẹ́ wàhálà gan wà láàgùn ọwọ́ afẹ́ sara kò sí tó burúkú tó sara kábàánì kábàánì pàtó ìlẹ̀kùn yẹn nítorí ọlọ́run kábàánì mọ́nítọ̀ àwọn nǹkan kúrò bẹ́ẹ̀ yẹn. náà ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí wọ́n ní pé tó bá ṣẹlẹ̀ sí wa nínú àwẹ̀ kò àwẹ̀ jẹ́ òun alifitihalu wàdùn afa èèyàn létí ìró nínú àwẹ̀ àbọ̀para kò sí kọ̀ àfẹ́ẹ̀tì àwẹ̀ rẹ̀ ìyàdí àgbọn wọnú ọgbà náà skin wọnú ara wọn fi ẹsẹ̀ ìtúni papọ̀ ọwọ́ àwọnú kòkèrè wà láàlẹ́ ayé o ṣé sẹ̀ ìtúni tọwọ́ náà kọ́ ní òdìjáwé ògbó ọ. èèyàn para àbọ̀tọ́ tí ìró kò bá wẹ̀ jẹ ṣùgbọ́n wọ́n tọ́ ọ̀fẹ́ kan jóbìnrin tẹ́lẹ̀ ó ti mọ̀ tí ìró ìyàtọ̀ ọba ti lé tọ́ ọba ti lé bojúmọ́ wulẹ̀ lé tàbá rújù jù sí yíyù nìyẹn tó ti ọ̀ṣọ́ ni ti ìró wọ́n sì ní ká bo ọ̀ṣọ́ tó bá ti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ àti máa bojú mọ́ lè ti ìró <clears throat> àwa tá a bá jẹ́lẹ̀ gbọ́dọ̀ ká àwọn ọmọ wa kán lọ kọ́ àgbọ̀yé ebu látara wa irú tó ṣẹlẹ̀ sí kan náà ti kọ́ lẹ́kọ̀ọ́ rí tóun ò tí ì máa bojú ó sì lúmú ìwọ ò tí ì máa bojú kí ló sọ màmá rẹ ẹlẹ́à ni òun bọ ẹnìkan kan ò ìwọ tí ìdẹ́lẹ́à yọ tó ti bọ́ mọ́ agbọ́dọ̀ jẹ́ káwọn ẹ̀kọ́ kan ọmọ yí àwọn ọmọ wa èmi létí ìró torí mo ṣe kí ni o mo bójú wọ́n mi náà má létí ìró torí pé mo bójú ọ̀sán létí ìró wọ́n mi méjèèmí náà ká mọ́kàtìkè èmi bójú mo ṣe kí ni o wọ́n mi méjèèmí náà tọ́tẹ̀ má tọ́tẹ̀ torí pé mo ṣe kí ni o ó bójú ẹlẹ́yàmí ni ó tàn wá tọ́tẹ̀ fọmọ ẹ̀ yọ ọ̀tọ̀ tí ìró fún un yóò tó bá lu ọ̀nkọ́ ní tàbá rúùjù oníkọ́ máa fi ọ̀ṣọ́ rẹ̀ hàn gbogbo ayé ọ̀ṣọ́ ní gbogbo àwọn nǹkan yẹn ẹni tí ọ̀bá ti lè fi sábẹ́ hijab kọ́mọ́lù ìwọ́lé láàlì ọ̀dẹ̀ ń lo glove òun bu ọwọ́ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ bu ọwọ́ kò lu lọ́wọ́ ọ̀jẹ̀ kó yẹ ẹ̀yin fẹ́ẹ́ má lè láàlì torí pé wò ó tì máa ṣe kí ni o ò tì máa lo glove agbọ́dọ̀ jẹ́ kí gbogbo àwọn ilé ìkóyé ṣùgbọ́n nínú àwẹ̀ tá a bá létí ìró àbá fi àdí àgbọn àbí kíríìmù àbí zaitu àbá àwọn ọmọ ìyá wọn afipára kọ̀ọ̀bá wọn jẹ jọmọ sábà ní lọ àǹfààní àlùbọ́kọ́rù wa tó ìlú alópa fúùmù àfi nǹkan olóòórùn dídùn sára sẹ́yìn páwọ̀ ọkùnrin ṣẹ̀rí àyọ̀dé eléyìí fún obìnrin tí bá fi pàfúùmù sára jáde oníṣìí náà wọ́n mọ̀ ọkọ bó ń ṣe obìnrin mùsùlùmí èèmọ̀ ló pàfúùmù jáde tó bá fẹ́ lo pẹ̀fúùmù yàrá ọkọ ẹ̀ tó bá jẹ́ pé kódà wọ́n lọ rẹ́ǹtì lé ní ilé prayer face náà slap àbí ilé tẹ́ báwọn èèyàn máa gbóòórùn rẹ̀ lára tó bá ti fẹ́ kó òun yàrá rúmọ̀ ọkọ ẹ̀ aṣọ tó pẹ̀fúùmù sí yọ̀bọ̀ ọlẹ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ lára ìjọkọ rẹ̀ lọ àtàwọn tó bá fẹ́ bí àwọn ọmọ rẹ̀ ìdá obìnrin tó bá fẹ́ lò ó tiẹ̀ yọọ ọ pé jáde yàrá ọkọ̀ ẹ̀ ló ṣe kí ni o àbíbẹ̀ ẹ̀ tí ẹ̀kọ́ bá ọkọ̀ rẹ̀ bá flat àwọn nìkan náà ló sì flat òní ní ò flat ó lè lò ọkùnrin tó bá sì wà wá bá pálọ̀ yọ sáré wọlé tiẹ̀ kí ni o pẹ̀fúmù tá a bá lo pẹ̀fúmù máa wẹ̀ afáà ní òdà kankan bákan náà abẹ́rẹ́ tí ọba ti jẹun tán fi fún lábẹ́rẹ́ fowósàn àfààní ọba àwọn èdè ṣùgbọ́n tó bá jẹ́ wípé <clears throat> abẹ́rẹ́ eléyìí tó ń jẹ wà ń bẹ àwọn abẹ́rẹ́ kan ń bẹ tọ́já sí wípé lè tẹ́gù via tí wọ́n bá fún yàn onídìjọ́ márùn-ún èmi lè mọ́ pààyàn irú àwọn abẹ́rẹ́ yẹn máa ń wọ́n gan ìtì composition bí omi ló ṣe rí lóòótọ́ ṣùgbọ́n àwọn oúnjẹ tí wọ́n ti rún kì í sára abẹ́rẹ́ yẹn kódà ló lè mọ́jọ jẹ two three thousand naira irú abẹ́rẹ́ tó bá já sí pé kò ní ọmọ ọba àáfàá ọba bákan náà tàdáwù kò tọ́ a jẹ́mọ́ bá ní o ẹ̀yin obìnrin ẹ gbọ́ o di o. títọ́ oúnjẹ wò títọ́ kí ni wo àáfàá ní ọ̀bà àwẹ̀ jẹ lọ́nà wo ẹlẹ́à ń ṣe ìtọ́rù fáfá àtàgò mẹ́rin àbọ̀ ló ti gbẹ́ wà kaná kẹ́wò lè ṣe kí ni o kó lè tètè rọ ẹlẹ́à fẹ́ ṣe mẹ́mẹ́ sẹ́gbẹ́yìn obì ẹ̀kọ́ rẹ̀ wà sí mo gbà ẹ̀bù èèpo ní kí ni o ẹ̀yìn rẹ̀ ẹ̀ wàá sojú òfin ẹ̀ wàá lọ ẹ̀ tó wá fi iyọ̀ sí i bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ̀ wàá tẹ̀sí èrè tí wọ́n ṣe kí ni o tí wọ́n ti lọ yẹn láti bọ́yá sẹ́yìn ọ̀rọ̀ wà òkè àbí òṣè kí ni o àbí ọ̀wà òkè. àáfàá ní pẹ̀lú eléyìí bọ́yọ̀ rárá tẹ́sítì ẹ̀ jẹ́mọ́ ẹ̀ mọ́jà ṣe ní téèkì owó ní ogbé mi ẹ orú àwọn mi irú àwọn yìí màá yọ àwọn yìí síta èèwà ara fi tí mo fẹ́ tèsì yẹn máa ra ṣé kí ni o máa ra fi sí tí n bá ti lè fi sí bí mo rí pé mo tú dànù wàláhì mo láwẹ̀ lọ́dọ̀ ọ̀nà kódà kí n máa fíìlì tèsì ẹ̀ sẹ́yìn pé naturally tèsì ni orísàdé tán ní kí ni o tí bá ti padà yọ àwọn àmì wọlé mo lè máa fíìlì kóńdò èyí ò lè yó mi kò sì lè ní káàrò ọmọ gbòmí èyí ò ṣe kí ni o kò àfẹ́ẹ̀tì mi rárá àáfàá ní téèyàn bí ilé tọ́ oúnjẹ wò kò sí nínú nǹkan tí ó ba ààwẹ̀ rẹ̀ jẹ́ bákan náà àáfàá lẹ́ni tó bá nu ọmọdé lóúnjẹ nígbà tí èso pọ́ fẹ́ jẹ ń bẹ̀ hmm, kìí ṣe pé kí ni o ọfẹ́ jẹ ń bẹ̀ ọba nu ọmọ èké lóúnjẹ ọwọ́ kó ń gbé àmàlà sẹ́nu ọmọ èké ó ń fi síbí bu ìrẹsì fún ó fi síbí bu ẹ̀wà fún ó fi ọwọ́ mu lẹ́kọ̀ọ́ àti mẹ́mẹ́ ó ń já búrẹ́dì sínú tíì ó ń fo ó ń kó sí ọmọ ẹlẹ́nu kọ̀báwé rẹ̀ jẹ ṣùgbọ́n ṣé ẹ̀rí àfẹ́ látọ̀dọ̀ wa gbogbo àwọn táàmù ọmọ mi kí ló ń jẹ àbáwọn obìnrin tó jẹ́ pa ni wọ́n fẹ́ gbá àwẹ̀ fúdi kan àbí di kejì wọn ò fẹ́ ká máa jẹun ní public ẹ jẹ́ ká pọ́n ọ̀nà dánwò ni àáfàá ní kí atẹ́gùn àwọn nǹkan tó jẹ́ nǹkan eléwuku kátẹ́gùn ò gbé wọn wọnú bọ́yá agbẹ̀dùn wa àbí kọ́ gbámú àbí ti wọlé àáfàá ní kò bà ààrẹ jẹ́ ẹ jẹ́ ká wo àwọn tí bá ń ta ìlùbọ́ ìlùbọ́ kúkù ìlùbọ́ tí wọ́n ti là àbáwọn tí wọ́n bá ń ṣe bí àgúnmu ẹ bá rí bí àwọn alágúnmu tán bá lọ àgúnmu kalẹ̀ tó pọ̀ gidi àbáwọn tó bá jọmọ́ bí eruku ní ìgbọ́ eruku gàrí ọ̀pọ̀ àwọn nǹkan tó léruku jù bá ń lọ́tọ́ pọ̀ yẹn bá wá ta sẹ́rẹ́ ọgbà mú wọlé ní tẹ́yẹ̀ fi máa tẹ́yẹ̀ like kí n lo tà bá lọ lo èlùbọ́ lọ́jà nígbà tá a bá ń lọ tán so nígbà tá a bá fẹ́ tá a parí àkọ́kọ́ tó fún báyìí fún kẹlẹbẹ kejì tọọba haba báyìí èlùbọ́ lọ́wọ́ à ń kẹlẹ̀bẹ̀ ìtọ̀ tọ́ọ̀bà tọ èlùbọ́ jáde ńlẹ̀ kọ́ wá ṣẹlẹ̀ kí mo gba àwẹ̀ mi ìlẹ́sẹ̀ mi máa fi sí lọ máa jalè ma màá mọ lọ mi gbogbo eruku tó bá kó sí mi létí imú mi àbí ní ìṣúná yìí wá bóyá bíi bì tó gidi irú ìwá kó sí etí àáfàá ní ò ba àwẹ̀ jẹ́ ọ̀dà àwọn ẹ̀kọ́ kan bẹ tán fẹ́ ká ló fa àwẹ̀ ariwo ń pọ̀ láàrin yẹn torí tọlọ́run torí tọlọ́run torí tọlọ́run àáfàá ní ara ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ ààwẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni ká dàníyàn pa àfẹ́ gbààwẹ̀ kété tá a bá ti gbọ́ pé wọ́n ti róṣù dídàníyàn yìí nínú ilẹ̀ Yorùbá àti wáńbì ara tó máa ń ṣẹlẹ̀ òun ni nàwáìtù fárílà síyámù rọmọdọ́nà gàlàfínà yaoma autisa àwátì sèyíra ìṣèlínà ńlámúyẹsíwárí àwọn àníyàn bíbíà àwọn mọ́sálásí kan ní ìsìn náà wo tọ́ba ti náà lóṣù ní ìsìn wọ́n ti ẹ̀ ti kọ́ wọ́n ti wá sọ́ọ̀kì àníyàn àwẹ̀ àníyàn asámú ní ìwà máa ẹrẹ kí wọ́n lọ ìjọ wo là ìmọ̀ kan fẹ́ parí gbogbo kínní yẹn láàyànjú lórí rédíò àwọn rédíò program tá à ń ṣe pé lórí náfìlà rákà mẹ́jọ sálámà méje iná mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún kẹfà lórí ìdúró mẹ́jọ mẹ́jọ bíbí à ń gbogbo ẹ̀ ayé ti lajú ju gbogbo dèdèrè yẹn lọ o sálámà mẹ́jọ ìmílà àwọn àwọn aláìmọ̀kan ni ọlọ́ aláìmọ̀kan gan ti ní mọ̀ alimohim kámọ̀ pa á dà níyàn àníyàn tá a dà kì í ṣe mẹ̀wá ètù ọkàn wa ni àǹfààní ṣùgbọ́n o kò sí tó burú ní tẹ̀jìdìdì níyà a lè máa tún àníyàn yẹn ṣe lórí ojoojúmọ́ tá a bá ti fẹ́ jẹ tàbí tó ọlọ́run tó fẹ́ gbàwẹ̀ lórí o kò sí tó burú bẹ́ẹ̀ ara ẹ̀ ní ká jẹ sàárì àáfàá ká sì jẹ sàárì odidi súnà ni kódà ànábì àsálà ó lóun ní yàtọ̀ tí ń bẹ láàrin sàárì wa àwẹ̀ wa àtàwẹ̀ àwọn kèfèrí bákan náà ọlọ́run ọba àlékè ọlá ó máa ń fi àlùbà ànábì níta sàhálù fàyínà fi sàúrì báràkà àlùbáríkà tó pọ̀ ó ń bẹ bí ìmọ̀ jẹ sàárì ṣé wá rí ní ẹ̀kọ́ sàárì ni pé ká lọ lára irú àsìkò tá a wà sàárì tá a bá jẹ ní five to tó mọ̀ jẹ sàárì kọjá five a.m asat orí èmi tí mo sọ̀rọ̀ alifájà níyọ ní around five oh seven sí five twelve àárín five seven sí kí ni o sí five twelve òun ni alifájà rí òun ló ń lọ jẹ́mọ́ mo rò pé yà ló yẹ tọ́ba rí bẹ́ẹ̀ ìtò tó káyà fifty wọ́n fẹ́ kọ́ wà láàrin sàárì wa àtìgbà tá a lọ sí lọ́wọ́ fún òun síbọ̀ àlùmọ́ ibi kásá máa jẹsà àríwá àlùfájàrí tán mẹkáníkì nẹ́tíwọ́ọ̀kì wa fẹ́ dàrú ọmọ iye àsìkò kàlùfájàrí ni ọmọ ń gẹ ọwọ́ afẹ́ gbẹnulé ṣùgbọ́n ọ̀gbẹnulé tán àwẹ̀rẹ́ sì làwọn àfẹ́ abúlé ti ẹ̀kọ́ wọn jẹ́ sàárì lọ làbájáde bá yọ wọn bẹ́ẹ̀ òkèlè tó ọjẹ́ kán ìyẹn gbé mi dè mú mi sí àlọ́ lálàáfíà mọ́tò jẹ́ mi mẹ̀lẹ́yìn àdìsí pẹ̀lú rẹ̀ sàárì wa wọn lọ́dà ká máa fi èso dàbí lóko torí àdìdì àgbẹ̀yà táwọn ènìyàn àgbẹ̀ lé náà sàkóòrò ìmọ̀ọ́mẹ́ àtàwọn ànábì ni máa ń dàlà àkílọ́dà ah, tó sáàrì kan tí mú mi ní ẹni ọlọ́run jẹ tó fi èso dàbínú jẹ tọ́rọ máa ń jẹ́ kí kóúnjẹ ó tètè dà ó máa ń jẹ́ ó rọrùn dàbínú ní àwọn nutrients àwọn èròjà asara níkiri o asara lóore tó ẹgbẹ́ tó ọba jẹ́ gan fún sáàrì àti sínú wọn mọ́nà kan lálàáfíà. ìyẹn wà bẹ ara ẹ̀ náà ni pé sàárì wá oúnjẹ àràlì fi máa jẹ́ má oúnjẹ àràmù jẹ bákan náà má jẹ́ oyójú tí wa nílẹ̀ áfíríkà ti wá á wà á jẹun yóò ràn dandan ẹ wà rí wà ìjọba yìí wa ju ní ọmọ sósó ìyá ní ẹ àwọn ọmọ kò ìgbà tó o bá jẹun ló tó ráàyè gbà ibi oúnjẹ tó bá ti pọ̀ gbogbo ẹ̀mí àlọ́mọ lọ tọ́lẹ́ẹ̀tì oníráyè tì láwà ẹ̀mí aládùúgbò láàrin ọmọ ẹja ó tó máa gbòfẹ̀ kíkan ìwọ̀n bó ń jẹ ìsinú náà ìwọ̀n bó ń jẹ látọ́ àjẹ tàbí nù lẹ́yìn rẹ̀ àlàáfíà ọmọ tó ọ àáfàá ní ká tètè sí ara ẹ̀kọ́ àwẹ̀ torí pé wọ́n bẹ nínú àdúgbò pé àwọn ìjọ ànábí ò níyẹ̀ wọn ní igbó lẹ́ni tí ọ̀nà wà lórí dáadáa mọ́ ájà lórí fíta tó bá ti tètè sí ẹnu tá a bá dẹ̀ fẹ́ sí wọn fẹ́ ká fi èso dàbí lò sí wọn wọ́n dẹ̀ fẹ́ ká ṣàdúà nígbà tá a bá fẹ́ sí wọn olórí àdúà tó látọ̀dọ̀ ànábí ọ̀sán àti káni bá àbà fọ́ọ̀mù wàbítá láti lẹ̀ olú ọkọ̀ wàfábàtà àjírú insha Allah á ṣe àdúà yẹn jàmọ́ sóyà bí òye sóyè àbí òye àdúrà tá a ṣe ni àtúntò bí àlọ́mọ ẹ̀ ní àsálùkà bí rahmatika lẹ́tì wàsàt kúlà ṣe é àǹtẹ̀lì fúnra àlọ́mọ ẹ̀ ní àsálùkà bí rahmatika lẹ́tì wàsàt kúlà ṣe é àǹtẹ̀lì fúnra wọ́n forí dèmí o ara àdúrà kan láàmú ṣe bákan náà gbogbo tó lè bà àwẹ̀ wa jẹ́ wọ́n ní ká kúrò níbẹ̀ bákan náà àáfàá ní ẹni tó bá gba àwẹ̀ wọ́n fẹ́ kó lékún ní ìjọsìn nínú kó máa ka Quran kó máa ṣe náfìlà lóru wọn sámú kó máa ṣètọrẹ àánú kó lọ itikaf kó dẹ̀ wá òru láyílá tó lọ́kọ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìparí tọ́ra àti láàfẹ́ fi òru parí lónìí kálukú ò lè tètè lọ ilé ẹ̀ láti lọ́mọ múra lè di rọmọbọ ẹ̀yin mùsùlùmí ẹ já sí alihamudulilayi fọlọ láàrin rọmọbọ ọ̀nà tó lọ ọ̀pọ̀lọpọ̀ òjò lọ́rọ̀ wà láàyè tílẹ̀ ti fi mọ̀ àwọn èèyàn ti kú àwọn tá a mọ̀ wọ́n ti kú àwọn tá a mọ̀ wọ́n ti kú àwọn tọ́jà gbàlagbà wọ́n ti kú àwọn ọmọ kéékèèké wọ́n ti kú wá ní káwọ̀ wà láyé ọ̀rọ̀ wọn tọ́pẹ́ o torí náà fàfírù ìlàlọ́ ẹ̀já lọ sọ́dọ̀ ọlọ́run jàmá ẹ̀já lọ síbo ọ̀dọ̀ ọlọ́run rọmọdán náà lóde ẹ má jẹ́ àsọ̀lẹ́ o ìwọ tó o máa ń sáfá sámú máa ká sámú ìwọ tó o máa ń sá tó bá ti di bíi pé tọlọ́run dénú àwẹ̀ má sá yìí ìwọ́ tó èyí tìlàwà àkùrà ní ọmọ tìlàwà nítorí ìtọ́lọ́hún ṣèbá sunday òní adéwọ́nì máa mú ṣàfi kùránì sixty ní máa ka ẹyọ kan lọ́sàn-án ẹyọ kan lóru ìmáàmù Bukhari kùránì forty ẹyọ kọ̀ọ̀kan ní ọ̀sán fún thirty days ọjọ́ thirty ẹyọ kan yé kítàrà àwí lóru mẹ́ta ọjọ́ ten ten plus thirty forty àfọwà làásùwájú gbóná yẹsì fifteen àfọwà sàyẹ́dùgbóná jùbá fifteen àtàwọn mẹ́ẹ̀ẹ́bẹ́ẹ̀ tí wọ́n bá lè ka eléyìí tèmi náà tèmi mi lè ka mẹ́wàá ìwọ náà lè ka mẹ́wàá kò tó rọrùn fún mi kò rọrùn fún wọn náà ìbá lè ka márùn àwọn parí kùránì kan láàrin jọ mẹ́fà kò tó rọrùn àní jọ mẹ́wàá ká parí kùránì kan kálíbà aláfààní àti parí kùránì mẹ́ta nínú kíni ọmọdọ́n ṣèftọ́ọ̀rù fáwọn tí kò ní lọ́wọ́ àwọn tó rí páyé nira fún àwọn mùsùlùmí pọ̀ wàláì ti jẹ ẹ̀mú wọn rọrùn tá mo ṣe bámúbámú ni mo yóò èmi ò mọ̀ pé bí ṣe kí ni o pọ́nmọ ẹnì kọ̀ọ̀kan náwó rẹ sí wọn èèyàn jẹ́ kí àwẹ̀ rẹ kọjá tẹ̀wọ́gbà tí rọ̀mọ́dọ́n bá lọ ayọ̀ sàkátù lè fi gbogbo àwa tá a jẹ́ bread winners àwa tá a tó jẹ́ pàwọ́ wa pin gbogbo ọkùnrin pin ọ̀rọ̀ dúkìá oúnjẹ inú ilé ọlọ́run sì kúrò wàláì wọ lọ dán o lọ lánìyàn pé èmi nìkan ní ìmọ̀ àfikún tá a fẹ́ nínú fámìlì ilẹ̀ tí àwọn ọ̀rẹ́ bá kẹ̀kọ́ lọ́wọ́ ó kọ́ lọ́wọ́ kì í sí ọ̀rẹ́ pé ẹ̀yin ọmọ tó ṣẹlẹ̀ ìwọ náà wàá fowó kówó ọbẹ̀ èmi ti lè lùbọ̀ ìwọ ra gàrí lánìyàn kọ́ fẹ́ máa gbé gbogbo ẹ̀ wàlẹ́ ọlọ́run sì máa fún ọ lọ́wọ́ ọmọdún ló dé kálukọ́ wà rẹ̀ sùn táwẹ̀ bá tó lọ ká tó wà rẹ̀ sùn síbu ká máa náwó lórí ìyàwó lórí ọmọ àwọn fámìlì wa ẹ̀jẹ̀ ìwọ tó o bá ní bàbá àwọn anísìn bàbá wa ti kú ìyá wa ti kú èyàn fòkú ọ̀run ló ń jẹ èyàn sì lè ra mínírààsì àbí mílíìkì bọ́ǹtà lọ fòkú ọ̀run ìwọ tó olóògùn láyé ìwọ mọ̀tò lọ́pọ̀tunítì kò tó balá dájà wa lọ àwọn òbí rẹ náà ọ̀yà gbé nǹkan àwẹ̀ lọ fún wa gbogbo wa ní bá ní ń lọ àbá ní ń lọ alánà àwọn àna tó fọ́ olódìdí ọmọ tí wọ́n sàánú ẹ̀kọ́ ọmọ kàpù wọ́n ti tiwọn náà bàbá ìyàwó rẹ̀ ń bẹ láyé ìyá ìyàwó rẹ̀ ń bẹ láyé ìkan lọ́nbẹ láyé náà àwọn méjèèjì àwọn méjèèjì tiẹ̀ ti kú ṣèbò tó kúyàn fámílì ìyàwó rẹ̀ náwó rẹ̀ sí wọn kódà kọ́mọ́ ju ráìsì kóńgò kan lọ kódà kọ́mọ́ ju five hundred naira lọ kódà kọ́mọ́ ju ẹ̀wà alájí kóńgò lọ náwó rẹ̀ sí wọn. àwọn ọmọ òrukàn ló wà láwùjọ wa tọ́jà sí pé kí ni o bàbá wọn ti lọ ọ̀dọ̀ ọlọ́run ọmọ wa náà sì ni wọ́n tá àbá tọ́jú wọn àwọn ni wọ́n padà máa jí wa ní bàtà mọ́sálásí àwọn ni wọ́n mọ̀ yọ fóònù wa lọ ẹ̀já ni wọ́n sáwọn náà àwọn opó tí wọn ò lọ́kọ tí ó ti ra búrẹ́dì wálé fún wọn débi pé wọn ò fi sí wọn ò tí ó rẹwà wálé débi pé wọn ò fi ráìsì kún ẹjẹ́ arántí tiwọn náà ká nawọ́ rẹ sí wọn abẹ́lọ́ ọ̀mọ̀dọ́nù yìí yàgbà pẹ̀lú ayọ̀ àti járí ọ̀nà rẹ̀ bí haúlá ilà wa kẹwọn jẹ́ káwa ní òòlù gígùn ẹ̀mí láyé astagfirullah wa rahmatulahi wa barakatuh.